بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين رب الظلوم وبعدها وبعدين يفعل السبب دعوكني lọ́jọ́ ní oṣù kẹ́ abẹ́ ọlọ́mọba tó ní ìkẹ́ náà lọ́dọ̀ mọ́sá ìpín ìkẹ́kàn wáyé ìṣọ̀gbà lẹ́yìn ọ̀rọ̀mọ́rán kí ìkẹ́ rẹ̀ máa bá wọn lọ gbére ìkẹ́ lórí ìgbàgbọ́ tó ní àlàáfíà ìkẹ́ lórí àjẹ́ tó lálàáfíà ìkẹ́ tàlàáfíà ara

استفتفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن جلوط فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة الدين لله ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الله سبحانه وتعالى إنه tó fi sìn wá lẹ́sìn nínú kádá gbogbo òfin rẹ̀ kádá gbogbo ìlànà àwọn ànábì rẹ̀ kádá gbogbo ìjọmọlúwàbí wa èyí tó já sí fèsì láàrín náà ló sọ wọ́lọ́mọlúwàbí sọ́nà iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam náà ló jẹ́ mọ̀ntàn ṣe nínú ẹ̀sìn olúwa wọ̀nyí ń ṣàlàyé ọ̀nà tó ń gbé kalẹ̀ lórí tó tẹ́ bá fẹ́ kojú àwọn tí wọ́n láwọn ìfẹ́sí láàrín lábẹ́ ìjọba tí ti ń sẹ̀lú nínú àwọn kìfìrí ẹ̀dá àlàyé ti lọ tó pọ̀ lórí àyà kan ṣoṣo tá ara pa láti tú lánàá yìí ni àyà tó síwájú àyà tá a kà fúnra wa ọlọ́wọ́ ni wọ́n kó ṣòro ogun àìsàn tó fi mú un àṣẹ látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala fún ìṣòro eré ọlọ́run ní àwọn wọn ni ẹ̀yin náà dojú ìjà kan wọ́n ní gbogbo àìjẹ́ bá ti rí àwọn náà náà ní kẹ́ ti dojú ìjà kọ wọ́n torí gbogbo bí tí wọ́n bá ti rí yín làwọn náà ti ń gbọ́wọ́ ọjà gbogbo àyè láyè tẹ́ bá ti rí wọn àkókò sákòókò tẹ́ bá ti rí wọn رجال مدافعة ورجال مهاجمة رجال مدافعة ورجال مهاجمة asọ̀rọ̀ àwọn lánàá ìpè ẹ̀rọ méjèèjì tí ń jẹ́ jihad ní agbọ́n lábẹ́ òfin Islam lórílẹ̀-èdè tí Islam ń darí tó ní aláṣẹ mùsùlùmí tí wọ́n ń lo òfin ẹ̀sìn ẹ̀rí bá ti ń yàn lábẹ́ ìjọba Islam tó ní olórí mùsùlùmí àwárí àwọn tí wọn ò jẹ́ mùsùlùmí ní kéfèrí ẹ̀dá tí wọ́n pè sílámù tó wá ní ṣe kò mú wá ní tòkó nínú ìlú náà àbí wọ́n ń bẹ láti tari wọ́n fẹ́ wá ogun ja orílẹ̀-èdè mùsùlùmí ẹ̀ríbà tó ní àlàyé báyìí ọlọ́run ní gbogbo olùjẹ́ bá ti rí àwọn náà ẹ̀bá wọn dání ìbáwọ̀njà yìí ó lè jẹ́ mùdàfáàtàn aw muhajama mùdàfáà onígbé wọn wọ ilé tó ẹ̀yin mùsùlùmí wá láti orílẹ̀ èdè tí wọn wọ́n wá jà yín lógun nínú ilé yín fi uquri diyarikum nínú òhòlé yín ẹ má kàwọ́ gbéra o ẹ̀yin náà ẹ̀dùn ìjàkọ̀ wọn láti fi dáàbòbò ẹ̀sìn yín àti láti fi dáàbòbò àwọn nǹkan ní àti láti fi dáàbòbò ọmọlúwàbí yín kí wọ́n mọ́ sí yín súnasúnà àbí kò jẹ́ bẹ́ẹ̀ ìjáàlù mọ̀hàjáàmù ilé tó tí wọn náà lẹ́yìn sí lọ bá wọn ní fi kulli zamanin wa fi ní gbogbo ayé àti ní gbogbo àsìkò تين الله سبحانه وتعالى واسع يا في نبيلي الأول ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه ọlọ́run ní ṣùgbọ́n tẹ́ bá ti dé ìjà náà ló ṣẹlẹ̀ ní láàárín ẹ̀yin àti wọn tó bá ti bí pé wọ́n wọ̀ ló mọ́ta ẹ̀sìn wọ ogun àìjà níbẹ̀ almasjidu alharam almasjidu alharam ilé ọlọ́run bá bọ̀wọ̀ nígboro mọ́ta àìgbọ́wọ́ jà níbẹ̀ kó tó kan ogólóhùn eléyìí ọlọ́run wà ní fitness to ashad to sẹ́rin tí ń jẹ́ náà ó burú jù ìpara ẹni lọ èyí náà lóde lárúbáwá bí àwọn àpá ti máa ń ṣe àlàyé ìtumọ̀ rẹ̀ fún wa òun ni kí nǹkan bí irin ti lóògùn kẹwàá fi bí iná kẹ́ẹ̀kì yọ́n tó lóògùn lára ẹ̀ńdọ̀ tí òun أو فتن يفتن lórí lárúbáwá àwọn alágbẹ̀rẹ̀ tí wọ́n ń rọrin tí wọ́n ń jórin ìrìnlẹ̀ ìṣìdógún apàpàfẹ́dò ẹfi iṣẹ́ ẹfi ẹfi iná ẹgbẹ̀rún náà lọ títí pẹ̀lá rẹ̀ fi hádánù kábílérí tó kù tó dá lára rẹ̀ ìyẹn náà ní ìsìlámù gbọ́ ibi tí fìtínà bá ṣẹlẹ̀ ṣẹ̀dá ọlọ́run fẹ́ fi àdéhùn yẹn ha ìtí ò dá lára rẹ̀ ní tí fìtínà bá ṣẹlẹ̀ sí mùsùlùmí òdodo látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ fi ha àwọn kùbìẹ̀kùbìẹ̀ ra ìgbàgbọ́ rẹ̀ ní ó ha àwọn tí ń lára rẹ̀ nù pé òfin ẹ̀sìn tí sí èèyàn àìlẹ̀ à ń gbà fọlọ́nu torí pé ó ní ṣẹ́kímà kan àdé ṣẹ́kímà míì tọ́lọ̀ nítorí rẹ̀ fi èèyàn sọ gẹ́gẹ́ fi jìnà mọ́. ọlọ́sìn máa ń jẹ ìyẹ̀rá fẹ́lá nígbà mi tó mọ jẹ́ fi jìnà. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون ọlọ́run gbogbo ẹ̀mí pátá tó ń dálẹ́dà sí jẹ́rì dandan ni kí wọ́n tọ́kú wò ìwọ́n náà sì máa fi tí kí aburú àti dáadáa ṣe fi sílẹ̀ lẹ́dà nígbòsí gbọ́dọ̀ àwọn ọlọ́run náà lẹ́sẹ̀ padà sí فالمرزوق بنعم الأولاد بنعم الأموال والسلطات والقوات فتنة ẹ̀tọ́nà ọgbùn n'i àrísì kí kó ní àwọn ọmọ jáìsí rẹ ó ní owó tí ó ṣe kà ó nípò ìjìnà náà ni bóyá yóò sì àwọn ìjẹ̀rọ ń lò àbí yóò lò bí àwọn ti fẹ́ kó lò ẹ̀tọ́nà sí ìgbìdàgbèjì fẹ̀ náà nínú àwọn àdánwò ìjìnà náà ni bóyá yóò ní sùúrù yóò gbà gbà mára bóyá اللهم أجرني من مصيبتي وأخلف لي خيرا منها ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ọlọ́run tó tún gbé wáyé nínú àdánwò yìí mùsíbà ìlà mímọ̀ rẹ̀ wá fi yí tó lórí rọ́pù fún àwọn èyí fẹ́ mọ̀ rìnrìn àrìn tí ò mọ́ lórí àdánwò tó ṣẹlẹ̀ sí wọn náà ń tọ́jú bọ bí tọ́jú bọ̀ mú afẹ́ wádìí ìdínà tí wá afẹ́mẹ́ tí bẹ́ẹ̀ gbogbo lè ní òun lọ mùsùlùmí lọ́rọ̀ kẹ́kẹ́ ń bá ìjẹ́ lẹ́sìn wájú ọlọ́run bí ń sọ ìrìnjẹ́ lẹ́bọ níwájú ọba tó dáyìn tí ìlú gbọdọ̀ ní ìpín papọ̀ mẹ́sìn nínú ìjọsìn wàlùfíìtìnà àṣẹ́tò rẹ̀ lọ́tẹ̀ láti ibi ìtumọ̀ tí jẹ́ fìtínà yẹn nínú èdè lárúbáwá wá sínú òfin ẹ̀sìn láti gbọ́yé nú ayà yìí pé fìtínà tí Allah subhanahu wa ta'ala ló lè ju ìpara ń lọ ó ní fìtínà ẹbọ fìtínà wà fìtínà àdánwò pé wọ́n mú nǹkan míì sí pẹ̀lú ọlọ́run lórí ilẹ̀ àdánwò páwọn kan pàpà ń ẹ̀dá èèyàn tí wọn ò tiẹ̀ gbà tó dá wọn gan bẹ al في وجود الله ذاتا وصفا àwọn tí wọ́n jẹ́ ìgbà bọ́lọ̀ kan ń bẹ bèrè tí bọ́lọ̀ yìí já àwọn ọkọ̀ kan bèrè tí kó jẹ́ ní àṣẹ ìkẹta láyé àwọn náà ń bẹ wọ́n sẹ̀ àwọn kan sì ń bẹ nínú wọn tápà ojú ọlọ́run bá ń bẹ àmọ́ ọlọ́run ò lẹ́tọ̀ọ́ sí káàsì àti rán àkọ́kọ́ àti rán kejì gbogbo wọn jọ ń gbé sùn ṣiṣẹ́ nínú ìròyìn torí pé ká lè sin ọlọ́run bá lónìí kẹsọ́sọ́ yìí lọ́lọ́run bá sì gbé gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ dé lọ́lọ́run bá ti sọ Kùránì kalẹ̀ àti gbogbo àwọn ìwé òfin tó ti síwájú rẹ̀ torí ẹ̀ lọ́lọ́run bá ṣe ṣe òfin jihad torí ẹ̀ lọ́lọ́run bá ṣe ṣe òfin kákírun kágbáwẹ̀ tàǹbẹ̀nu rẹ̀ nígbè tàǹbẹ̀nu rẹ̀ lọ́wọ́ yìí ká lè hajj gbogbo àwọn tí ń jẹ́ òfin tó kù nú ẹ̀sìn wọ́n wá ṣe bọ̀ yìí sin tí jẹ́ tàwọ̀ṣẹ́kù wọ́n wá ṣe bọ̀ yìí sin tí jẹ́ náà ni peter rio bá ti sí inú ìjọsìn èèyàn tó yẹ padà síwájú ọlọ́run ó sófò ọlọ́run sì ní àti lẹ́nu òbí bó ti rí yẹn lè kírun tó bó ti máa gbàwẹ̀ tó bó ti máa kó tí bá pàtàkì sí ń wònú ẹ̀mí rẹ̀ wípé àwọn kan náà wọ́n jẹ́ ẹ̀mọ́ ẹ̀mí kìíní ìṣeṣe àwọn kan náà ni a máa ń gbé nǹkan fún tí wọ́n jẹ́ ó máa jẹ́ ó dá fún wa báyìí kó yá tún bá òun àwọn kan náà ní gbọ́ fẹ́ dàrú gbọ́dù ní àná tí gbogbo rẹ̀ fẹ́ ti bákan nígbà wọn náà lọ bẹ̀ wọ́n a ti bẹ̀ wọ́n wọ́n ti gbẹ́bẹ̀ láti ìgbà náà báyìí àbájúkú láti gbà náà báyìí ìyàwó sánú ń léwa mọ́ láti gbà náà báyìí gbogbo ìṣòro wa ṣe ní dánmọ́rán láti gbà náà báyìí gbogbo ń tàn bẹ̀rẹ̀ sí já sí rọrùn àwọn ní o kódà wọ́n pè jù fún wọn àwọn ṣe tó tó tó nígbà àgbà fún wọn pẹ̀lú ọmọ ìṣẹ́ tọ́lọ́ fún oṣù tó tó ìgbà báwọn fún wọn ó tún wá wá mọ́ṣáláṣí tàìlá ilá àwòkọ́ ọlọ́run mọ́ bá jì máa jẹ́ lẹ́yìn gbogbo eléyìí ó léwu ó léwu ewu gidi ewu gidi ọlọ́run jà kú bí òsè yá kú ọlọ́run jà gbọ́nà tí ò dá kú gbogbo ọ̀nà tí ẹ̀dá bá ti gbà kú tó bá kú lórí tàùsí tó kú lórí imán ó mọ̀ kú ewu àgbà náà ó ní accident ní olùgbé lọ ní gbogbo oṣù kọ́lọ̀ ń kọ́rin ẹ̀dá níbi ikú tó bá ti kú lórí at-tawhid àti iman gbogbo owó ti kan ìṣòro tó láyé rẹ̀ rí kò ró sí lánàá yìí kò rí sótà tó fà mẹ́lò mo sì fún ní nǹkankan lẹ́búlẹ́bú gbogbo àkókò látorí ìṣòro kò sì gbàdúrà bídíà láti fi ṣe lọ́rùn ara ẹ̀dá ti gbà mú tó yìí in tọ́lọ̀ bá ní oṣù inú ẹ̀sìn ní ṣàlàyé fún bá nàbí náà rí àdánwò bó ló ṣe kojú àdánwò tí ẹ ṣàlàyé rẹ̀ fún mi bí n bá ti rí gbọ́yé in lọ́bù mìíràn ṣẹ́tọ́ wájú pé fún ti náà wal fitnatu shaddu min al-qatl ah, ọmọ kú fún yàn àdánwò ni ìyàwó kú fún yẹn àdánwò ni ọkọ kú fún yẹn ni àdánwò ni ọ̀nà ìgbàjẹ́ ẹ̀mú ẹ̀dá wá di tó le koko àbútí ẹ̀dí yẹ́yẹ́ àdánwò ni ara wájú lèyàn tẹ́lẹ̀ àdánwò ni ó dé rẹ̀ yìí àdánwò ni gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́run bọ̀ níkẹ́ sàdánwò nǹkan oko kò jáde bó ti ó jáde lórí èèyàn lọ́ràn lọ́ọ̀tà gbówó ètí lágbára tó láti rí àwọn adánilọ́nà tó gbówó lọ́wọ́ èèyàn wọ́n fẹ́ gbẹ̀ ní àdánwò ní ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ọlọ́run sọ pé ṣe àdánwò àmọ́ àdánwò tó àdánwò jù láyé onípo ojú mùsùlùmí sáyé lẹ́ ìwọ gẹ́gbẹ́ sí ń dáwọ̀ Islam nígbẹ̀ nínú tó ṣẹlẹ̀ yìí ẹni a ṣàdúrà yìí aṣẹlẹ̀ aṣẹlẹ̀ ẹ̀dàkùn òun náà ṣẹlẹ̀ káwọ̀ ẹsẹ̀ olófẹ́ náà ta olórí àdẹ́wò lélẹ́ yìí ọlọ́run ò dá ọkọ̀ wá kọ́rọ̀ jọ láyé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ọlọ́run ò dá ọkọ̀ wá kóbìnrin jọ láyé kò dá ọkọ̀ wá fọmọ pàtẹ́ sínú ilé kò dá ọkọ̀ wọn wá lòkò láyé ma khuliqta illa li ajli al-khaliq wọn ò dá wọn bí kò ṣe wípé torí ẹni tó dá wọn wọn ò dá wọn bí kò ṣe wípé torí ẹni tó dá wọn ẹni tó sì dá wọn yìí òun náà ló gbọ́dọ̀ sí tinú tìta pẹ̀lú mi ara rẹ pẹ̀lú ẹ̀jẹ̀ ara rẹ pẹ̀lú gbóná ẹnu rẹ an yakuna lillahi wahda kó já sí pé torí tọ́lọ́ náà gbogbo tó bá wá rọ̀ bí síyàn tí má ní ò bá fi sí lára èèyàn máa títà fi dé èèyàn bá fi wó wal fitnatu ashaddu min al-fasq fìtínà yẹn náà ní ìsìláàmù fẹ́ kápò ńlẹ̀ tó fi tashri'u jihad òun náà Allah subhanahu torí pé bí Allah tí wọ́n ti lò ìsìláàmù yìí bẹ́ẹ̀ náà bá kojú wọn ìjìnà ẹbọ kèfèrí ìwọ̀ ọ̀rọ̀ tí wọn làwọn fẹ́ gbé rọ́pò sílámà yìí wọ́n sì le jù torí kò sí tó le láyé lóṣè mẹ́mẹ́ lẹ́yìn tó tó kí ọlọ́run bínú sí yàn ìbínú ọlọ́run sì ní máa fa ìparẹ́ rẹ̀ fẹ́ dání فكأي من قرية أهلكناها وهي ظالمة وهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد الله ملو ملو لا وعبلكو مصورة الحج ملو ملو ملو با وعبلكو أمو أمتو أمو أمو فاوري وهي ظالمة تفهم الجالبس الظلم هنا بمعنى الظلم الأكبر وقعوا في الشرك بالله سبحانه وتعالى فأهلكهم الله إهلاكا وبدلهم تبديدا ọlọ́run pa wọ́n lẹ́yẹrẹyẹ torí ẹbọ ni síríkínà kọwà lẹ́gbà bí síríkínà gbogbo wà tí ẹ̀bá mú ti bá rí sún ìyàmọ̀ ìlú ọlọ́run pé orí yẹn jìnà sí àbí òyẹ́ yẹn jìnà sí eré yóò sá fún mi àtijọ́ kìíní àná tó gbé wájú ọlọ́run àti lérí rẹ̀ wípé ìwọ ọlọ́run sí lórí ádámà ló ti sọ pé lórí ikú à gbogbo àwọn àrọ́mọ́gbọ́mọ rẹ̀ láti yá nínú min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa an shama'ilihim wa la tajidu aktharahum shakirin ìlérí tó ṣe wájú ọlọ́run yẹn ṣé torí ádámà náà ló ṣe gba yóò jẹ́ báyìí forí kalẹ̀ fún ó ní ìní forí balẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ náà wá dáràn o iwájú wọn ní ìṣẹ̀lẹ̀ ayé wọn ní ẹ̀yìn wọn ní ìṣẹ̀lẹ̀ ayé wọn ní apáàtì ní apáàtì ní kódà ń ṣe débi wípé ló ń kàwé ló ń kà kékeré ló dùgbẹ́ fún ọkùnrin gbogbo wọn wọn ní ní jẹ́ wọn ọ̀sìn lọ́kọ́ mọ̀ èmi jẹ́ wọn orí wọ́n lọ́n dáná àdìgbé fìjìnà lẹ́bàá bẹ́ẹ̀ lè fìjìnà fìjìnà ni wọ́n á kèfèrí lórí ilẹ̀ ọmọ ẹ̀dá yẹn ọlọ́run bá sí ilẹ̀ ńlá káyì débẹ̀ tó sì la ilẹ̀ ní lọ́pọlọ débẹ̀ ìyọ́ mọ̀ ń pé oríire pàdé oríire láyé ni kí ẹ̀dá súnmọ́ ọlọ́run ọba tó dáa ẹbọ sì máa ń já ẹ̀dá kù lára dẹ́gbà ni ìwà kèfèrí máa ń já ẹ̀dá kù lára ọba tó dáa ni ọlọ́run tó tẹ̀síwá mùsùlùmí dáadáa وقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه kòlẹ́tọ̀ fún yín o kẹ́ ẹ bẹ̀rẹ̀ ogun jíjà pẹ̀lú àwọn kèfèrí ní ilé ọlọ́run bá bọ̀ ìbá àjá sí pé wọ́n sẹ́bọ́n bẹ̀ ní àbí wọ́n ń ṣe wà kèfèrí bẹ̀ ẹ bá wọn jà ń bẹ̀ ẹni wá lọ pàdé lẹ́yìn ìlú mi àmọ́ ní mọ́kà ẹgbọ́dọ̀ lọ́rù rẹ̀ ilé ọwọ́ lọ́rùn lọ́rùn mọ́kà àìgbàgbónú rẹ̀ òun náà ló já sí wípé bẹ́ẹ̀ ni ó bá ṣiṣẹ́ hajj ní òṣìṣẹ́ ìsìlẹ̀ ó dàbí òṣìṣẹ́ hajj ọlọ́run mọ́ ìlú mọ́kà lédè wípé àwọn nǹkan ọ̀sìn tán bẹ ń bíbẹ̀ bó ti wù kí wọ́n pọ̀ tó gbọ́dọ̀ pa wọ́n rò ó bá pa wọn dáná wọn ju ọlọ́run tó bá tó wá lòun bẹ ní kó ti ṣe hajj lọ́wọ́ tó gbé aṣọ ìṣòro ọ̀hún wọ àbí kó san ìṣànà ọlọ́run tó ní bá ṣe hajj lọ́wọ́ rẹ̀. عن ابن عباس رضي الله عنهما قال عن النبي صلى الله عليه وسلم قال إن هذا البلد حرمه الله يوم خلق السماوات والأرض فهو حراما بحرمة الله إلى يوم القيامة ولم يحل لي إلا ساعة في النهار وإنها ساعتي هذه حرام بحرمة الله إلى يوم القيامة لا يعبر شجر ولا يحجل خلاه فإن أحد ترخص بقتال رسول الله صلى الله عليه وسلم فقولوا إن الله أذن لرسوله ولم يأذن لكم متفق عليه شهر ọ̀rọ̀ ẹ̀sẹ̀ láti ṣẹlẹ̀ ẹ̀tọ́ ìsìláàmù náà òun náà ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa níbi ìwọ àbí níbi àpọ́nlé ìtọ́nà wọn bá gbé wọ ìlú mọ́kànlọ́ tí ò rí sára àwọn òbútó tó ní í ṣe pẹ̀lú wípé tí àwọn ọ̀tá síláàmù káàsù ní mọ́bẹ̀ ní àbáwọn náà wọ́n ti fẹ́ orí ìjọkọ̀ wọn látàrí ìṣesí wọn sí àwọn sí gbọ́dọ̀ jẹ́ mọ̀ ìlú mọ́kànlọ́. àfáwọn ọ̀dọ́ náà ní àgbà sí àtúnwàtí bàbá rẹ̀ kọ́lọ̀ kó bá lè lọ́sọ àmìlì olùrìṣẹ́ ọlọ́run sọ́rọ̀ wọn wà ní ìsọ́nà ń sọ wípé ẹ̀rí ìta wà yìí ọlọ́run bá ti sọ́ di ìlú èèwọ̀ kúò ní gbogbo tí ò dáa kúò níbi wàhálà láti ọjọ́ tọ́lọ́run ti dá sánmà àti ilẹ̀ yàmọ̀ kọ́lá ọ̀sán àwájí láàrín kì í ṣe wípé a ń pa àwọn kẹ́kẹ́ ń bẹ nínú ìsìlámù tánà ní wọ́n ṣàlàyé rẹ̀ fún wa àbí tá a padà rẹ́kọ̀ọ́ rẹ̀ kọ́ nínú Qur'an kì í ṣe wípé ànábì ló ṣẹ̀ mú àwọn nǹkan wọn nù wá ọlọ́run ti ṣe àwọn nǹkan yẹn kalẹ̀ bó ti ṣe kalẹ̀ sáyé láti fi ṣe ìpalẹ̀ mọ́ fún dídí ànábì tó bá lòpin ayé láti fi ṣe ìpalẹ̀ mọ́ fún dídí ànábì tóró wọn wáyé sásìkò tí ilẹ̀ ibà mẹ́ká sẹ́lẹ̀ káàkiri ibà mẹ́ká sẹ́lẹ̀ gbogbo àǹfààní àbíọlá tí mọ́ka ní kèsí bá nẹ́bì ló wá àrà fún mọ́ka ànẹ́bì kọ̀rọ̀ mọ́ka tó jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ ìlú àpọ́nlé kèsí bá nẹ́bì ló sẹ̀wà ara àpọ́nlé fún mọ́ka òun kọ́ ló sẹ̀wà ara yìí fún mọ́ka iyì àtàgbánlé àtẹ̀yẹ àtọ́lá tí ń bẹ fún gbòrò mẹ́ka kí ti ń bẹ yàwó mọ̀kọ́lá ọlọ́run sàrànwá tí wọ́n kà kí ni tó sì fa ọlọ́run bá ṣàlàyé ẹnu sọ́ta rẹ̀ lọ́wọ́ إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين ọlọ́ni àkọ́kọ́ ilé lókè ìpẹ̀láyé tẹ́tí kọjọ́sìn fọ́lọ́run lókè ìpẹ̀láyé ilé ọlọ́run àwọn ọmọ kàní àwọn ìmọ̀sáàjì ní ìlànà àwọn ìmọ̀sáàjì ní ìlànà àkọ́kọ́ ilé ọlọ́run lókè ìpẹ̀láyé dá mọ́ṣáláṣí mọ̀ bẹ́ẹ̀lú kan àti jẹ́ ọpasẹ̀ rẹ̀ sí ìlú mọ́kàní òun náà sì ní kàárà ilé ìjẹ́ àmà wípé ibi àwọ̀ ìgbò maka àìjagun bẹ́ẹ̀ anábì ló ti di èèwọ̀ pẹ̀lú èèwọ̀ ọlọ́run tọ́lọ̀ ọba tó gbéwọ̀ èèwọ̀ tó jẹ́ ní wípé ó di èèwọ̀ ká máa ṣe tí ọlọ́run bá fara mọ́ nínú ìlú yìí ìtọ́nà sì fara mọ́ nínú ìlú yìí ní kẹfẹ́ ìjagun nínú ìlú yìí ọlọ́run fara mọ́ táìkì àmì èdè ìlà ìlà yọ̀ọ̀tì yà kìsìdí lásìkò kan ẹ̀lẹ́jagun nínú rẹ̀ asịpụtara erichara ndị a òjíṣẹ́ ọlọ́run alẹ́sìláàmù sẹ́lá ó wá ní àkókò kan bẹ gbogbo àkókò tí yẹn bá ń lò nínú ìgboro ka kò lẹ́tọ̀ọ́ kó jagun kan ìjagun nìkan ẹ gbọ́dọ̀ sì jẹ̀gbọ́n ní gbogbo maka ẹ gbọ́dọ̀ fa wàhálà ní gbogbo maka ẹ gbọ́dọ̀ já ní gbogbo maka sàwọn al-jihad al-mudafa'a aw jihad al-muhakama gbọ́dọ̀ wáyé gbogbo maka ọlọ́bí ní àìkéjì maka láyé ọdún ṣẹ́yọrọ àwọn bí wọ́n sì rẹwọ́n àwọn bí wọ́n sì rẹwọ́n àìlọ́mọ́ kàkàgbé kí ibẹ̀ wọ̀nà yóò jẹ́nà ọ̀dá gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan àpọ́nlé ibẹ̀ tí wọ́n sàdáyà ilẹ̀ sọ́tọ̀ pé kí nǹkan àpọ́nlé ìgboro mọ́kàrí ààyè oṣù tààbà àbáwọn arí nǹkan tó wá ní ibi ànábì ti sọ wípé àkókò kan bẹ nínú tó bá bẹ ìgboro mọ́kàrí tí ọlọ́run bá ṣe kóun jagun níbẹ̀ fún tó wá fẹ́ mútàlẹ́bì yẹn lò ẹ̀yẹ sọ fún wípé iná lọ́ha adìnàlẹ̀rọ̀ sóòlì yí wọ̀lọ̀yẹ́ tẹ̀lẹ̀kùn ẹjọ́ yẹ́ ni tọ̀ wípé à ah, àsìkò tánàbì sọ ní ànábì nìkan lọ́wọ́ ọba sí ní yọ̀ǹda fún kò sí ní yọ̀ǹda fẹ́yìn ànábì wá sí láyé má sọ́lẹ̀lá àwọn ọba rẹ̀ fẹ́ wàhálà áàlì wà sí àbẹ̀jìmáyé kò sí láyé má so àkókò náà ṣe kí ni kò sínú ta lè gbọ́ yẹ́ pèsè iṣẹ́ ìgbà on no circumstance ó fi já sí bí àwọn ní àbíká gbọ́rọ̀ rẹ̀ nínú ẹ̀sìn bá àbá gbọ́rọ̀ àlẹ́bí yé nínú ẹ̀sìn táàrù pé tí ẹ̀ tó nǹkan súnà rẹ̀ ò tó nǹkan bálabàla bálubàlu káunkáun déédéé rídé jágbájágbá náà lámà sẹ̀sìn ẹ̀sìn tó bá ti wá ní gbogbo ta kàálẹ̀ ni ìrìn ọlọ́run yìí bẹ̀rẹ̀ ẹ̀sìn tó bá ti gbogbo ta kàkàlẹ̀ nínú ọlọ́run yìí bẹ̀rẹ̀ ìkírun rẹ gbọ́dọ̀ jọ tànẹ́bì ìṣe hajj rẹ gbọ́dọ̀ jọ tànẹ́bì alhajj wa ṣhurun ma'lumat فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج ọlọ́run ní àwọn oṣù tá a fi ń ṣeṣẹ́ hajj oṣù tí gbogbo wa ti mọ̀ ní àti yẹn yìí náà níbi ìtọ̀sí ọdún méjì sẹ́yìn wọn a máa ń ka òǹkà àgbà tá a ṣiṣẹ́ hajj wọn a máa ka ní kíkà àtinú zolokirida zolhajja wọ́n sì ka wọnú muharram oṣù mẹ́ta ọlọ́ni fàmàn fọ́rọ̀dọ̀ fi hínà hajj ẹni tọ́lọ́run bá ti wá sí ṣiṣẹ́ hajj lọ́rọ̀ yẹn fún nínú àwọn àsìkò yẹn èyí tọ́nà fi ṣe lọ́rọ̀ èèyàn fún ni wípé ó lówó lọ́wọ́ tí ẹ ṣe ó sì ní àlàáfíà tó péye tó lè ṣiṣẹ́ àjì irú ẹni bẹ́ẹ̀ fálà arọ́fà láti ìdí bá ṣiṣẹ́ hajj lọ́wọ́ ìyàwó mi láti wá ṣiṣẹ́ hajj ní ẹ gbọ́dọ̀ súnmọ́ra yín o wala jidala àríyànjiyàn ìmọ́sí fanfa gbọ́dọ̀ wáyé o wọ́n láti sí ọ̀rọ̀ hajj gbogbo àwọn ìwà kò kí ẹgbọ́dọ̀ wù nígbàtẹ́ ìbá sí hajj lọ́wọ́ àjásí pé gbogbo eléyìí ń ṣàlàyé bọ́lọ̀run ti gbé ọlá àtẹ̀yí àti àtàkánlẹ̀ wà ìtọ́rọ̀ ń bá pọ́nlé wọ́n na rí àpọ́nlé lókùn ìgbà tí wọ́n náà bá ń pọ́n nǹkan nìyẹn àmọ́ sì yìn láàrín lórí ìjọba mùsùlùmí ó sì yìn púpọ̀ wípé àwọn èèyàn lẹ́ni lọ bí lọ hajj kí ni tí wọ́n ṣe bẹ̀ ní ìtẹ́ ìyẹn náà gan ní táwọn hajj wọ́n ṣe sìnà ní tí fá lórílẹ̀-èdè wọn ó tún wá gún sìnà náà lọ sí hajj ọlọ́run lọ́jà lọ́jà ara wọn sára ní ìyàwó ẹgbẹ́ àwọn náà sì sìnà léèwọ̀ ẹsẹ́ títí lórílẹ̀-èdè nígbà tẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́rọ ọlọ́run ò bá yìí ó tún wá gbóǹsì náà lọ́ọ́ gàràfà èyí tí ó sì gbórísì náà lọ gbàrà pa ó ti lórísì náà lọ́rùn tí wọ́n tún lọ sí ti ìná nínú gbòrò mọ́ta láti ọjọ́ kẹjọ tíṣẹ́ hajj bá ti bẹ̀rẹ̀ ní olùrùn hajjá tí gbogbo alálàájí ó máa lọ sí mìíràn wọ́n ń sèsì náà gbòrò mọ́ta ní òkú mẹ́ ìjọ kẹsàn-án tí wọ́n bá máa lọ sáràfá wọ́n tẹ̀ máa gba mọ́ta lọ sáràfá kò ní lọ mìíràn torí wọ́n lè tún darí dé láti ṣe hajj náà wọ́n tó bá sí ìwà bìí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ń sọ ìyẹn di ọ̀tá ọlọ́run níwájú ọlọ́run ó yẹ ká jìnà sí kásá fún àwọn èèyàn lọ ṣiṣẹ́ hajj ó lè ní wọ́n jà nílùú bẹ́ẹ̀ bá lọ jẹ́ ogun tí ń bẹ láàrin dúkìá lówó tó bá fi ṣe wípé ojúlalákàbí ń sọ gbogbo ẹ̀wọ̀n ìjàgbàṣà ìwọ tó ló kẹsẹ̀ rẹ wá sí gbòrò mọ́kà fọ́lọ̀ wọn kò ríjì wọ́n ti ní gbogbo tó bá ti yóò jáde kó nú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní tí ó mọ̀ bí ọmọ tó tó tí wọ́n ṣẹ̀ bí lóòjọ́ wọ́n tún wá dérú àwọn àjò wọ̀nyí tó wá ti pé dúkìá dúkìá ló kún wá jẹ kiri eléyìí kéde tó kù díẹ̀ káàtó kò dá rárá ni ó bá ní jẹ́ iṣẹ́ hajj films فإن قتلوا فاهجروهم كذلك جزاء الكافرين ọlọ́run ní tí wọ́n bá wá bá ń jà ẹ̀yin náà bá wọn jà ohun tí wọ́n bá bá ń jà ẹ̀yin náà bá wọn jà àmọ́ jíjà ní ìgboro mọ́kàá ẹ fi ìlú mọ́kà lẹ̀ kadhalika jazaa'ul kafirin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀san àwọn kèfèrí tí kò rọ̀mọ́ jẹ́ wọ́n ti ọlọ́run torí bá yá sí pé kéfèrí ẹ̀dá fún mùsùlùmí lọ́rùn lẹ̀ ó sì ti tiẹ̀ kó náà bá tiẹ̀ lọ làkẹ́rì kò ní jẹ́ni tí ó sì ṣe lọ́rọ̀ wọn kò ní ṣe kò sí ní tí ó sì ṣe lọ́rọ̀ wọn náà ni wọ́n mùsùlùmí tó bá ń kẹ́sẹ̀ ní tí ń ṣe tọ́lọ́run kó o ṣe kò tó ń kẹ́sẹ̀ ní tí ń ṣe ọ̀rọ̀ léwu wájú ọlọ́run bẹ́ẹ̀ bá dojú ìjà wọn tìtorí náà ní ìjà kan ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kẹ̀dá ìkẹjẹ zẹ́wò ìkẹlẹ̀ ilé yóò máa jẹ́ sàwọn tó fi rí ilé ìjámọ̀ pé gbólóhùn alìjàzá gbólóhùn alìjàzá wù tí ń jẹ́ ẹ̀san yóò máa nítumọ̀ sẹ́lbí ó sì máa nítumọ̀ ìjáre that is yóò máa ní positive meaning yóò sì máa ní negative meaning Ànábì náà jáàmà yìí nù hadithi rẹ̀ nígbà tó sọ wípé alìjàzá wù ní jísìlá àmàlì ẹ̀san náà ni ó pààyàn wọ́n pa padà ó gbẹ̀san tó ṣe kíni tó ṣe ní ẹ̀san náà ni ó la ẹ̀mí èèyàn ìjọ́tò náà ní ṣòro náà wọ́n la ẹ̀mí tí ẹ̀ ẹ̀san náà ni irú ẹ̀san wo lòun fẹ́ wájú ọlọ́run sàn àwọn kìfìrí lélẹ́ kàdáàrí kàjẹ̀zá olùkàfìrí in já sí gbogbo ẹni bá ti ń wà kèfèrí náà yóò mọ̀ ní ẹ̀san tó kìí ẹ̀san orí rẹ̀ ẹ̀san ní jẹ́ lọ̀tá lọ́wọ́ gbà wájú ọlọ́run tí ò bá tí ń bá ọlọ́run rẹ̀ ìrìn òdodo náà yóò gbẹ̀san rọrùn فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون bọ́lá sí máa ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wa ní Kùránì ní ọlọ́dún gbogbo àwọn kèfèrí ápùn ní ìyà tó lé fókókó ápùn ọ̀tọ́rọ̀ ó dá ìyà tó lé kí tí wọ́n ṣe gan lọ́gbẹ̀ẹ́ mọ́tù jẹ́ ní ó sì gbọdọ̀ rí bẹ́ẹ̀ torí pé ní bá ṣiṣẹ́ rẹ náà àdìpèlé ládá ma máa jẹ́ tiẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó bá wùwà àbàjẹ́ níwà àbàjẹ́ wà rí ni o eléyìí wà ó ní ṣe pẹ̀lú wà kèfè rí wà ẹbọ nìkan àwọn wà tó bá ti kúrò níwà rí tèsè wà ẹbọ tó bá wọ wa ta'ala ó lè forí jìn ẹ̀dá منه منة وفضلا على هذا العبد يوم جاء jẹ́ àjùlọ àti orin látọ̀dọ̀ ọlọ́run fẹ́rú tó ṣe ilé kò sẹ́ tí ó mọ́lọ̀ ní lórí àmọ́ ìwọ́ ẹ̀sẹ̀ kan ṣoṣo tọ́lọ̀ ń trẹ́tìn wípé bẹ́yìn bá lè kú lé lórí wọn lọ́wọ́ ní foríjì ẹ̀dá ò ẹ̀dá ó sì jẹ́ ìyà tó gùn tó ṣe yẹn kan lọ إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم تاب ثم إنما التوبة على الله للذين يعملون السيئات حتى وليس التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن نعم ولا الذين يموتون وهم كفار ọlọ́run kò sí títún bá kan gbogbo ẹni bá wùwà ẹ̀dá túnbá olóhùn túnbá túnbá olóhùn túnbá onígbà tóun bá ti dàgbà òun túnbá ìgbà bá ti sàásà tóun ò lè òun túnbá ìgbà tóun bá lówó òun túnbá gbogbo àwọn irrational excuses táwọn ń gíìfù yẹn ẹni ẹ̀kàn ó mú bẹ́ẹ̀ náà ìjọba kan olówó kan lọ́wọ́ tí wọ́n kó jẹ owó gbogbo aráàlú ni wọ́n ń kó jẹ ló ń ka gbogbo ẹ̀dá tó ń kó wọn jẹ ló fi kẹjọgbọ́n wájú ọlọ́run kówó wá lẹ̀ ẹkówó wá lẹ̀ ẹni tí ń darí ìlú ní ẹkó lẹ̀ ẹlẹ́ẹ̀kó lẹ̀ ni àárín ní tẹ́kó sí orílẹ̀-èdè ẹ̀rọ náà bà mí kó níbi ààrẹ mọ́ sọ pé wọ́n jí nǹkan kó lẹ̀ káwọn kan sọ pé tó jíun àníjẹ́ kó wá kò jọba àníjẹ́ kó wá kò jọba ọlọ́run mọ́ ṣàánú wa lórílẹ̀-èdè yìí lọ́rùn ṣàánú wa ni kó rọ̀ wá lẹ́mìí kálẹ̀ bẹ̀rù rẹ̀ ẹ̀rọ tó ń ní kèsí owó ìjọba lòun kó jẹ́ lóhùn mọ̀lẹ́bí ìwọ̀ ọ̀daràn náà ìbáàdókówò kúnnà wọn dá sí ọlọ́wọ́ ìdáàlọ́wọ́ orí jẹ́ tẹ́lẹ́sọ́rọ̀ àwọn fámílì owó kúnnà wọn rí dá ní sábà owó òkú máa dá wọn èrí owó fídọ́mù dá wọn èrí owó pé àwọn ọmọ wa tí wọ́n bẹnu mọ̀lẹ́bí mẹ́ta mẹ́rin ọmọ fẹ́ ṣe wà ìjà sí lẹ́kọ̀ọ́ báyìí láàmà ẹjá pa àwọn òbí wọn ká ṣe mítìn ṣẹgbọ́rí ó pọ̀ dáadáa wọn sí fẹ́ sọ́rọ̀ àwọn fámílì nílẹ̀ Yorùbá owó òkú náà ni wọ́n ń wọn lọ́wọ́ èèpò lè kó jẹ náà rẹ̀ lè ṣe kí ni O lè kó jẹ ní tó olówó jàmá mùsùlùmí inú mọ́sálásí àwọn ni mílò tó fẹ́ dáhùn owó àpójí ní sẹ̀bílì láà náà wá ń dáta olóúnjẹ ẹ̀sìn ní oúnjẹ ẹ̀sìn wó ṣe tọ́rọ kọ́bọ̀ táwọn yàrá sàlájú ń dá kágbọ́n tó mọ́sọ́lájú ṣe táwọn bàbá bàbá tí wọ́n ń bùn lówó jẹ tí wọ́n tún lára rẹ̀ ṣe tọ́rọ gbogbo àwọn àwọn yìí lẹ́sàn rẹ̀ ó bá dé látọ̀dọ̀ ọlọ́run yóò lè o kadhalika jazaa'ul kafirin gbogbo ọ̀nà tí wà kèfèrí ti máa ń bọ́ sínú ọ̀rọ̀ èèyàn ọlọ́run dákun sọwasọ ni ninu ni ninu ni ninu ni wa

ọlọ́run ní àwọn ọ̀gá òun yìí fún ọlọ́run bá gbé òfin kalẹ̀ ń pé tí wọ́n bá sí tẹ̀yìn náà láàmù ẹmọ́ wò wọ́n rìn ìjọ wọn bá tún bá kò níbi ìwà ìfèrí wọn tí wọ́n tún bá tí wọ́n jáwọ́ kò níbi mọ́ dáhùn sùúrí láàmù àyín náà tún bá àyín náà ẹsẹ̀ ọ̀rọ̀ yìí nínú ayàtàǹkà yìí ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ sínú àkọ́kọ́ nínú ìdájọ́ tó kó sínú ìdílé alìsìláàmù yẹ jókòó ma fọ́bùlà ìkọ́lù tààlà ilẹ̀ àmàkọ̀sẹ̀ gbogbo tí ẹ̀dá bá ń ṣe kó tó ti kó di èyí ó sì ń jẹ́ mùsùlùmí náà ní kò tí ìyẹ pé wà yí ò dáa ìjọba ilé iye tó fi wà ńlẹ̀ ọlọ́run bá ti forí ikun tó ti ṣe síwájú ní ìforí kéde rẹ̀ fún gbogbo ẹni tí ń sọ̀tà ọlọ́run lórí ilẹ̀ tí ń wà kèfèrí tí wọ́n bá ilé jáwọ́ kùn ìwà yóò fàrù láhùn máa padà sẹ́lẹ̀ gbogbo ìwà tí wọ́n ti hù sẹ́yìn gbogbo ìnira tí wọ́n ti ní àwọn mùsùlùmí sẹ́yìn gbogbo kò bá kò gbọ́ ọ̀rọ̀ táwọn mùsùlùmí ti gbọ́ látẹnu wọn sẹ́yìn àwọn ọ̀pọ̀ lè fi tó ń ṣe àlàyé pé tọ́lọ̀ bá ń tẹ́lọ́gbọ́ ẹ̀dá náà ni kó túnbá ìtọ́nà wọn retí lọ́dọ̀ ìmẹ́ àti ẹ́ ní kápò níbi ìwà táwọn tí ó dá kìí ṣe tí Allah subhanahu wa ta'ala fẹ́lọ́dọ̀ wa ní kápò lẹ́lẹ́ṣẹ̀ ní kápò lọ́ta lá ẹlọ́wọ́ Qur'an láti suratul Fatiha dé suratul Nas àyè méjì péré lọ́lọ́wọ́n bá ti ṣàlàyé wípé òun máa ń jẹ̀yàn yíyà òun sì máa ń forí jíyàn ayà tó bá rí bí ayà tá ń sọ yìí àforíjì lọ́nà ọkọ̀ máa ń tì síwájú tó ti kó tí àtó wá ẹwọ tí ọwọ́ parí sọ́rọ̀ ìbáfà níbi abẹ́lẹ̀wọ̀ só wọ́n ní ìkápá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje òun ọlọ́run bá ló ń ní òun ọlọ́run bá yìí òun a máa forí jẹ́ tó bá wọn òun òun a sì máa jẹ́ tó bá wọn níyà gbogbo bí jẹ́ bá ti rí àyà tó bá ti dọ́rọ́ àyà yìí nù Qur'an yẹ̀kù fíìrù ni máa ń síwájú kó tó kẹlẹ̀ wáyé bẹ̀rù àpàyè méjì péré kò sí kẹta rẹ̀ látàrí tàlàhùmá nù Qur'an ẹnu suratul Ma'idah àti nù suratul Rum من سورة المائدة ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير في سورة الروم يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير تلاقي ń túmọ̀ àdísì tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ tafsiri wípé àná Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ àmànà hadith tí Bukhari àti Muslim gbà wípé olúwa wá ní rahmatí sabaqat ghadabi ìkẹ́ mi ọlọ́run ó gba wájú ìyà mi ó gba wájú bínú ìfáwọn èèyàn ربنا وسعت كل شيء رحمة وعلما ìkẹ́ ọlọ́run gbáyé gbogbo nǹkan so kí ọlọ́run fẹ́ jẹ wáyé àbúrú ìjẹ wá ń yà ọlọ́run ọba kò dá nǹkankan kó kẹwa òun ló dáa jù ká gbọ́rọ̀ sí lẹ́nu ká pòfin rẹ̀ mọ́ káríkẹ́ rẹ̀ òun kan fẹ́ orí bẹ́ẹ̀ ni àdá Muhammad sallallahu alaihi wasallam máa wípé ní gbogbo alálẹ́ oṣù Ramadan ní tí ò lé ní ẹgbẹ̀rún ní tí ò dín lẹ́gbẹ̀rún

nínú àdúwà náà Muhammad sallam alẹ́dà máa sọ pé Allahumma inni a'udhu bika an a'udhu bika min an ushrika bika fima a'lam wa fima la a'lam ìwọ Ọlọ́run wọ́ lórí sọ̀rọ̀ kó níbi kí máa ṣẹbọ pẹ̀lú ìwọ Ọlọ́run níbi tí mo mà àti fi tí mi mà ànábì ó sọ لئن أشركت ليحبطن عملك ya من الخاسرين ọlọ́run fi báyìí ṣeré o ìwọ ọlọ́run ọlọ́run fi báyìí dákà ṣeré kò sí ànẹ́bí ọlọ́run bá ká láyé tààrí kàánú tàn rẹ̀ wọ́n tí ń jẹ́rọ rẹ̀ kò sì sí kan nínú àwọn ẹlẹ́yìn àwọn àbáyọ tí àwọn ànábì ọlọ́run ti tí wọ́n tapọ̀ àwọn ànábì ọlọ́run àmọ́ pé ń bẹ nínú àwọn sọ̀hábà ànábì kan tó jẹ́ ẹlẹ́bọ sí wọ́n sàkó di rẹ̀ yẹn ẹ̀dá ṣe ń mọ̀ wípé ń tọ́nà sọ pé yóò púpọ̀ mi láyé tí ó kí ẹ wá sáwọ́ ó kó sínú ayà tó lọ́run sọ wípé wà mí yẹ́rù ọba ẹ̀mí láti Ibrahim ilẹ̀ mẹ́rìnsẹ́fì ẹlẹ́fṣà ẹni tó gbọ́ra rẹ̀ sínú ẹni tó tutù lẹ́ni tí ń fọlọ́run bá ṣeré níbi ìwọ̀ ọlọ́run tó tutù ń ṣe fún ọ olóhun tí ò dé ní oṣù méje kò sẹ́ni tí ò dé kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lóṣù méje kúnná nù kù yára tó kọ́mọ̀ lóṣù mẹ́sàn gbogbo ètò olóhun nù kù yára yìí náà yára jẹun tó gbóná ó tó tutù ní ó tó kóró ní kò sì àfẹ́kì wọ́n wá sọ̀rọ̀ Eh, ẹgbẹ́ tó kò bá láti ìgá mú inú wọn lé mi náà wà bẹ̀rẹ̀ sí gbogbo mọ́ wá sáré báyìí o gbogbo lọ lẹ́gbogbo sáré lọ gbọ́nà sí ọ̀rọ̀ fàfíìrù ìlọ̀pọ̀ ájúwé bí yóò sá sí wọ́n á sá eré mú àwọn ibi tó sá sí láfẹ́ sọ fún ọ̀yí fàfíìrù ìlọ̀pọ̀ sá sọ́dọ̀ ọlọ́run sápadà sọ́dọ̀ ọlọ́run bí ìbá ti sásọ́dọ̀ ọlọ́run ò dé sí títà sí ìyá gbogbo bí tó fẹ́ sásì àwọn náà wọ́n wà ń bẹ̀ gbogbo tó fẹ́ sá lọ nẹtíwọ́kìn wọn ni tó àwọn náà ló sásì lọ́wọ́ akálá sí wọ́n jura wọn lọ nígbà agbára òkùnkùn ọ̀rọ̀ wọn náà ló wà láàkín ìfàwọ́rùcha ilà rọ́bìkì túnjẹ tó bá ilé sagbára sọ́dọ̀ ọlọ́run tó dá wọn láwọn ọlọ́run láwọn sagbára wọn lè ká ọlọ́run wọ̀lá yà kọ́ bẹ̀rẹ̀ kò bá ha ẹ̀yìn rí ìran kan rí ẹ̀yìn rí abúlé kò kan rí tọ́lọ́run bá dáyà jẹ wọ́n tọ́lọ́run wá rí gírẹ́tì lẹ́yìn rẹ̀ pé a ah, kò sì ṣe ní ẹjá padà sọ́dọ̀ ọlọ́dún náà sí so bí yẹn bá ti tún bá fa inna Allaha ghafurur rahim inú jùmlá yìí kanáà a tún rí ẹ̀kọ́ bí kọ ẹ̀kọ́ yìí ní gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ láyé ẹ ti mọ̀ tó gbajúmọ̀ lẹ́lẹ́ṣẹ̀ àárí òfin ọlọ́wọ́ bá fún àwọn ìwà tí ó dá suddenly ó kàn jẹ́ díṣe pé àwọn mọ́sálásí déédéé ikú máa ń ka Qur'an tó mọ̀ gbọ́ wà sí gbogbo àwọn orin gbogbo àwọn orin ìkíní orinkorin gbogbo ẹ̀ lórinkorin gbogbo orin orinkorin ẹ̀rọ nígbà táwọn ìwà sọ wípé pẹ̀lú ìṣirò àfikún owó ní irin orin tẹ́yìn nǹkan tí ó ní kí sọ èyí tó ní kí sọ èyí tó ní kí máa ṣe tó fẹ́ dákọ̀ jágbàjàgbà ní olórin ẹ̀sìn mọ̀ ní orí ẹ̀sìn rìn orin ẹ̀sìn Yorùbá òyí dáadáa ní orin ẹ̀sìn ló fẹ́ pè ní ìlú orin ẹ̀sìn ìmẹ́sìn mọ́ sábà sọ̀rọ̀ kankan wípé nígbà wọ́n rí pé agbódo ilé orin fújì ti kún tàpàlà náà ti kún tàwọn ìpọ̀pù náà ti kún ọkọ̀ ìyàbàrá sínú ẹ̀sìn ó sì ń bá wọn fẹ́ràn ẹ̀sìn gan bí tó ní píjì ò bá ti tàbí 1 million eh, copies lọ àwọn síta 2 million so àwọn ẹgbẹ́sẹ̀ sí ó mọ̀ aláwọn mùsùlùmí tí nǹkan òkú gbogbo ara yé ní ọ̀rọ̀dọ́nù yìí tó rí tí gbígbá ti mọ́ wọn láà orin àwọn orin ẹni wọ́n gbọ́ wọn ní gbọ́ fújì wọn ní gbá pàlà wọn ní gbọ́ jùjú wọn ní gbé kìtì gbogbo àwọn orin wọ́n pè lórí ẹ̀sìn indọ́sírì kan náà wọ́n jọ wà wọ́n jọ ń kọrin kọ fúnra wọn kíláà ni tó yàtọ̀ láàrin wọn

ọlọ́run mú iye recitals ti ń bẹ láyé fún Quran bó ìṣe pé òun náà ló fẹ́ wọn lóhun yóò yóò ìjẹta lẹ́nìkan sẹ́ẹ̀dì kìíní kan sí orí WhatsApp ọmọ ọdún mẹ́jọ ọmọbìnrin èmi ò rírù yí orí láyé ó ti parí Quran yí ń kọ́lọ́wá jù àwọn ọdún méje ń parí Quran yí ń gbogbo ọdún ti ń bẹ lágbárí ọdún lò kọ̀rọ̀ aṣàbí ké kùránì ìdẹ̀lágbárí ẹ̀ èyí tó wá bà ní lẹ́rù jù ní wípé ó há kùránì yìí pẹ̀lú nọ́bàsì ẹgbẹ́ àwátẹ̀bí àtúlẹ̀ gbìyànjú pé ó wá by page page by lókè ayẹ́bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ ayẹ́bẹ̀rẹ̀ parí ìrẹsàlẹ̀ òun wá pẹ̀lú nọ́bàsì wọ́n wá sí tàbí òfin yóò láyé àbáyé ayà 39 ní sọ́rọ̀ àbáyé ayà 10 nọ́bà 39 ayà 35 rọrùn fún kí náwọ́ mú jáde kó ní ìtúgbù tí ẹ̀bọ́ ta kájẹ̀ ìlú olójú rẹ̀ nígbàtí aláìní kan sí wà sọ orí wà ní ẹbí lágbàwá ni wọ́n tí wọ́n náà fi ń kọ́ náà náà ní gbọ́pọlọ náà fi ń ọkọ̀ ó ọ̀rọ̀ tí wọ́n náà náà ó lè tó sì rọ̀ ọ̀rọ̀ tó ìṣẹ́jú márùn jọ́sí kí nìkan lọ bá Olùmarè eh, ìtumọ̀rẹ́ àbí ó bá pèlúmọ̀rẹ́ nílé ṣe àwọn ọmọ yìí jáde ní tí ń lọ bí kan Odùduwà ló bá nílé àbí kèsì Olùmarè ó lọ bá Odùduwà ó dá ṣé wọ́n ní first born Odùduwà ní gbogbo ọpọlọ tó fi ń ṣe yìí náà tó bá dójú rẹ̀ kọ Kùránì wọ́n bá yọ ọlọ́run ọmọ ní àfá ọmọ ọkẹ̀ tó kú àní àṣà wọn náà ò dáa mẹ́lò ló mọ̀ tí kéwú ṣe tàbí mo yẹ kú ké tó wá sẹ́yìn ọmọ ó mọ̀ ké ní tó yẹ kú bó ti ń wá mọ̀ táyé wá náà máa ẹni sáré bá yìí tó sì mọ̀ sáré díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mùsùlùmí ẹni padà wá ṣàánú rẹ̀ ní wọ́n sẹ́sìn wá ẹ̀rùn aláàrẹwà pọ̀ ní mọ́sálásí yóò lè bẹ̀rẹ̀ sí wá mọ́sálásí náà ẹgbẹ́ ọtí gbogbo káàkiri tẹ́lẹ̀ láà tẹ́yìn bá ti lóòun túnbá ọlọ́run bá ti gbáyé túnbá rẹ̀ ẹ gbọ́dọ̀ mọ́ wá bí èyí tó ti lò sẹ́yìn tó kú díẹ̀ láàtó yẹn tẹ́jú mọ́ wá ní sílẹ̀ yẹn ìjọpọ̀lọpọ̀ àwọn Yorùbá wá kù sí àmọ́ wá fojú àtẹ̀yìn wáhùn áfúnmọ́ wo tó náà tọ́ ọmọ ọ̀rọ̀ náà ó lábúrú yẹn tó pa láyé àfáà dárú ẹ̀mí ètò tọwọ́ rẹ̀ fọ́ bẹ́ẹ̀ wọn ní òun náà ti lọ mọ́ka òun náà fún rárẹ̀ ládú èyí kó pa láyé mẹ́rin sọ iye tó pa ládú sọ iye tó pa lóyìn bá ti tó ń tún bá lára nígbàyà yìí kọ́ wa ní ilé ọlọ́run ọba ó ti forí jìn ó lọ ti kẹ ìwọ mọ́tara rẹ̀ sẹ́lọ́run àbíkó tó máa sọ wípé ẹ̀gbogbo tó ń ṣe yẹn náà kò sí ìtàn lára rẹ̀ kí ló kàn kí ló kàn ẹ̀gbogbo ní ẹni sílẹ̀sílẹ̀ pàpà lábẹ̀gbó sí wáyé ah, ah. èyí tó mọ̀ sí wáyé kó ti tún bá kọ̀ọ̀kan rẹ̀ kọ́lọ́fin rẹ̀ ó kò kọlọ́run á sì máa ń bá lò pẹ̀lú gbangba tó ti mọ́ yẹn ọ̀rọ̀ sọ́rọ̀ wá ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ káwá ní ah, tàbí wọ́n sì tẹ́lá ààrẹ gbogbo wà yóò dá so nínú ogbólò nínú láti rí pé fọlọ́hù bin asmá ìhí alghafur nínú àwọn ọkọ̀ ọlọ́run tọ́lọ̀ ọba jẹ́ ní alghafur alghafur àti alghafar ìtumọ̀ kan méjèèjì fa'ẹ́lú wà sígà méjì náà túnmọ̀ tí èèyàn ní ìkẹta lọ́dọ̀ lẹ́ni tó ní gan tí ò sẹ́ni tó ní jùlọ sífàtàlù bá àlàbà ọlọ́run bá alàwọ̀fúrù ní alàwọ̀fáàrù àmọ́ ó fẹ́ wọn láwùjọ ti wá aṣọ àwùjọ ní aṣọ àwùjọ ní àwọn ìyá máa sọ wọn ní àlùbọ̀fà mọ́ غافر الذنب وقابل التوب bákan náà nínú àyà yìí a rí wípé nínú àwọn ọpọlọ́run ní àbọ̀sùn ọbọ̀ oníkẹ̀rẹ̀ ọlọ́run kò ní foríjì ẹ̀dá orúkẹ̀ gbogbo ìtọ́lọ̀ bá ti foríjì láyé ẹnikẹ̀rẹ̀ wọ́n náà láti gbé ọlọ́run pé ìkẹ́ ọlọ́run tí múyàn tún bá kò wípé èèyàn kù sí ọlọ́run dákùn mọ́sà sí fún wa mọ́sà ìforíjì wa ìyá àdúwà méjọ àkùsí ìṣẹ́ tí bá ti ń jẹ́ ìdálókè ìpẹ̀ láyé asọ́fọ́ra wa náà ní àná pátánkà bèèrè kò sí tẹ̀yẹ̀ ti fẹ́ ṣe láyé téèyàn máa ní téèyàn ní wọ́n ní dé ìmọ̀ sí sì kó àwọn èèyàn rí ti yàn tí wọ́n mọ̀ sákìyèsí téèyàn bá kù sí láláì láàárín ìyàn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقيل عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك